dàbí ìsọfà dàbí ìdùà. Allahu akbar. Àbíbalì Máláyìnà Àbíbalì Máláyìnì Rúkìnà sọ́fà. Mùdíran lè má rí káàsì náà, Zaliwafa. لأنت الإمام تقود لأنام بتوعية دين دا بدعاء ní àkọ́kọ́ gbogbo tí ń jẹ́ àwọn àgbàlagbà tèmi máa fẹnu kàn kí n tó mi mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn bàbá ṣe alimi radiyallahu ta'ala anhu àfáàgbà tajul adab radiyallahu ta'ala anhu àfáàgbà bàbá wa àgbà lágbàjì mọ̀lánà sheu yusuf al-abuhaji adam radiyallahu ta'ala anhu <laughs> wa adama daulatahu aha. المفتي الأول لمدينة إيلوري مولانا شيخ كمال الدين الأدبي رضوان الله عليه الصوفي الجليل مولانا الشيخ أبو بكر أكبر قدومة رحمه الله تعالى وفي وادري العلامة السوداني أفني أقني ووني kò wú ọ ni ọba gbogbo àwọn àfa ọba gbogbo àwọn àfa jẹ ṣé bàbá wa sí mọ́ríkàsì jẹ ọba gbogbo àwọn àfa wàláì mọ̀lánà Sheikh Adamu ni wàláì azim láti àsìkò tiwọn títí nìsín ọba gbogbo àwọn àfa tagamada Allahu bi wasi'i rahmatihi <laughs> gbogbo àwọn kúlàfà gbogbo àwọn tá a sọ yìí pátápátá bẹ́ẹ̀ mi ti wọnú ẹnu kí n tó bọ́ síbi ọ̀rọ̀ mi ìfẹ́ kí fídíò yìí pẹ́ insha allah bàbá wa alkhalifatul adabi ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ khalifa bàbá wa lágbàjì ọlọ́run bá wa dó tì wọ́n khalifa bàbá wa gbárigidoma ọlọ́run bá wa pẹ̀lú wọn bàbá wa maulana mudirul markas adamallahu ayatahu wa wà áfíyàtàwù wàdàwùlàtàwù ọlọmọdé wa bá ń mànìyàrá alibarikọlá nà mahama lọ́dọ̀ Ọlọ́run afáwa adéọsùn abdulrasheed abiodun hàlàn wàsálà wà mara abambikun sẹẹrí èyí tí mo kàn rọra fẹ́ yán ní àárọ̀ yìí ó ń lọ̀rọ̀ kan tí baba mudiru markasi sọ adamallahu ayatahu ọ̀rọ̀ yẹn ó lè fẹ́ máa dọ́kọlọ ẹlòmíì láàmú wọ́n lè má fẹ́ understand nítorí bí ìmọ̀ ti mọ lára kálukú ẹ wo ẹ jẹ́ sòdodo ọ̀rọ̀ fún yín o wàláì wàláì mo gba dókítà kọ́ ni mọ̀ wàláì tàláì mo fi ọlọ́run mo fi búra mo gba pòfẹ́sọ̀ Mbikewu kọ́ ni mọ̀ o ẹlòmíì títí dì sìn tòun ti bí ṣe ń jẹ́ pòfẹ́sọ̀ tòun ti bẹ́ẹ̀ lómi ṣe ń jẹ́ dókítọ̀ títí dìsìn wàláì kò tí ì kọjá mariala tahsil atalaan innahu atalaan lam yatajawaz mariala tahsil atalaan títí dìsìn wàláhi azim lópin ìgbà tó o bá sì mariala tahsil ọ̀ tí ì dé ní mímọ́ ọtí ìdè ní mímọ̀ ìtànpè ní ìmọ̀ yẹ́bùdá omi tàṣílì ilmi níbi ká máa ṣe tàṣílù mọ́ sọ́rí gbogbo àwọn jámù ṣàtàtì tó ń ṣe o kọ̀wáìdù lùgàwíyà nàwíyà sọ̀rọ̀fíyà balagíyà àrùdíyà nkankan tó ń ṣe o nì mọ́ríàlà lọ wà mọ́ríàlà tàṣílù nìí tó já sí wípé mọ́ríàlà yìí bàbá àmùdírù ti tayọ rẹ̀ wọ́n ti tayọ rẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ kọ́dà jẹ́ ìṣòdodo ọ̀rọ̀ fún ọ àwọn tá a jọ mọ wọn a ti tayọ mọ́ríàlà yẹn òdodo lọ́gbọ́n lakinna tadabbura watatibiko wal ilmu zatuhu ìmọ̀ gẹ́gẹ́ nù. No ima gẹgẹ inu baba mo dio soro kan ipe o le ri ebo kan ninu awon ebo ti won fe ko ko won ti won ni doctor kini won wa so nbe wi i stand to be challenged baba mo dio so be èmi náà wá ń sọ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí tàyídà lima kọ́lá udalika mudir mudiru markas washehu wípé èyí tí mo fẹ́ sọ láàárọ̀ yìí mo fẹ́ sọ èmi gẹ́gẹ́ fúnra mi náà sì ni I stand to be challenged pẹ̀lú tí mo fẹ́ sọ láàárọ̀ yìí sáré ẹnìkan sọ̀rọ̀ kanjo ni wọ́n ní nǹkan kan bẹ tó kọ́ mọ̀ fẹ́yìn ọmọ mẹ́ríkà sí i pàápàá jùlọ orin kan tẹ́ máa kà wípé wànú ń kírù ìṣínà alánàásì káwùlà hàn wàlà yóò ń kírù nàlẹ̀ káwùlà ìnà nàkú. ẹsẹ̀ lè máa wí bẹ́ẹ̀ ẹ̀yin lè takọ̀rọ̀ ẹ lè criticize ọ̀rọ̀ àwọn èèyàn àmọ́ wọn lè criticize sí jẹ́ ń sọ túmọ̀ tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ tí ò bá yé ọ jẹ́ ń tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún sọrí jámù ṣàtàtì tẹ̀ ń àwa ti sí àti kọjá rẹ̀ tipẹ́ gbogbo nǹkan pátápátá tó o bá rí tá à ń ṣe pẹ̀lú kọ́ìdà ni nanu natakallamu bil kọ́ìdà arọ̀bíyàtùnà lókè arọ̀bíyà wa tá a bá ń sọ pẹ̀lú kọ́ìdà ni kìí ṣe wípé kákan mọ nǹkan nínú tíra kéèyàn má lè ṣe tẹ̀tì bí ku ẹ̀ kìí ṣe yẹn mo ní year two thousand and three ìkan nínú àwọn àfáànlẹ̀ yìí ìṣeéṣe kó jáde pé program tí ń ṣe náà àfáàwọn orí yóò rántí ijọ́ náà mo sì mọ̀ pé wàláì nínú àbámà tí ó ká jù láyé ọ̀rọ̀ ọjọ́ náà bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́n bá ṣe fún ọba tí wò ó ga tó sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ wọn kì í fìgbéraga lọ ayé mo wá kọ mo kọ lẹ́tà fúnra mi biluga ali arabiya mo sì fi sínú ẹnfílòkù fúnra mi mo wá mú lọ sọ́dọ̀ àfa mo ní mo fẹ́ máa chichi nílé kéwu rẹ̀ that was two thousand and three. Hmm àfa yìí wá gba lẹ́tà ọ̀hún wàláhì ẹni tí gbogbo ayé mọ̀ ní ti bá dákọ̀ ẹ̀ nísìn àmọ́ ní dákọ̀ ẹ̀ ó wá gba lẹ́tà yìí ó wá kà á ó kà á ó bá fẹ́ máa ṣe náà dù mí níbi lẹ́tà tí mo kọ ó fẹ́ máa ṣe náà dù mí mo ní àyàkùnlá èyí tí mo kọ ohun tó ó kọ̀ rẹ́tì púpọ̀ mo ní ibi tẹ́ ẹ fẹ́ wọ̀ ni ọ̀rọ̀ tẹ̀síkìrù tanis wàtàníìsù tẹ̀síkìr ibẹ̀ lẹ́fẹ́ wọ̀ mo ló yé mi dáadáa ni o èmi kì í tijú kéwú fún yàn bí ìbá ti ń wo pààyàn lé ló tó láyé tó bá débi ọ̀rọ̀ kéwú wàláhì èmi ìtijú ẹ̀ fún yàn àjọ sọ ni ó wá ní wo àfa yìí kọ́ tó bá mi jiyàn sọ kí alfiya bó ti bí mi jọ́nà náà mo ní wàlọ́hìí mo ha alifíyà kọjá àdájì mo sì há kọjá àdájì ńgbà òun ní tòótọ́ nígbà òun ní o di kéèké mo gbàgbé tán tí n bá fẹ́ lo nǹkan kan bẹ́ẹ̀ yín rántí dìsẹ́n máa sọ eléyìí fún ọ kọ́ fi mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ yìí kèé sọ̀rọ̀ pé ńgbà tán gbọ́ tí sọ̀rọ̀ wọn lọ lèé mú wọn lọ lèé kà nínú títún ìgbà tí mo wá sọ mo ní yàtọ̀ fún pé mo há kọjá àdájì mo ní nínú àwọn tíra tó ṣe ṣẹ́ríù alfiya mo ní mo ní tíra mẹ́rin tí mo kà á fún tó sì yé mi dáadáa ó ní bíi tíra wo mo ní wádìí olè masalik mo ní mo kà ó ní ìhín mo ní dìyà usalik ìlà àwùdọ ilé masalik ó ní ah, èyí ohun tó yàtọ̀ sí wádìí salik mo ló yàtọ̀ diyahu salik ilá àwùdọ́ ilmasalik a wọn ló ti tó àfa ó sá dàrọ ọdún jọ ẹ kẹdẹ ká wọrí ẹ tó bá ya ẹ kà sí ọ kò béèrè lé wa o kò sí kan o ẹ mo fi bọ́ ọmọ lọ́wọ́ ọjọ́ náà kó tó wá di pé mo wá kọ lẹ́tà míì nínú àwọn ọmọ tí a máa wá ṣe lẹ́sìnì lọ́dọ̀ mi ìní mo wá fi lẹ́tà wọn rán yín pé àdúgbò àfàyàsìn lọ ń gbé bá ń fún àfàyàsìn ìyẹn máa gbó kọ wọn ó wá fi lẹ́tà ń jíṣẹ́ fàfàyàsìn àfàyàsìn wá ní dákun mo fẹ́ kọ́ padà lọ́dọ̀ ẹni tó kọ lẹ́tà yìí dákun nìkan yọjú sí mi dìsìn nìsín nìsín mo wá dọ́dọ̀ àfàyàsìn àwájọ sọ̀rọ̀ wọn ni kí n dákun torí tọ́lọ́ kí n wá bẹ̀rẹ̀ sẹ́ pẹ̀lú àwọn lọ́la ìjọ náà ẹni mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú àfàyàsìn tí ìfin bẹ ní mẹ́ríkàsì náàdọ̀ àtàníyàwó. wọn ò kérò ẹ̀ṣínà alànàṣì káwùlàhùn wàlà yónkìrú nàlẹ́ káwùlà ìnà nàkúl ní two thousand and seven ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn tí wọ́n lè sẹ̀rí mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pọ̀ dáadáa ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ abdulsalami umar asakaki kò sẹ́ni tí ò mọ sàkákì lọ ni àfẹnjí ìbá sàfà ni ò mọ sàkákì ẹ béèrè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́wọ́ ẹ̀ yóò jẹ́ rí bẹ́ẹ̀ khalifa àgbàjì kèsè kèsè khalifa abawa lágbàjì o ẹnìkan bẹ tá ń pè ní khalifa àgbàjì bashar àjọpá ẹnfẹ́ sọ́ọ̀fì lọ́rin ẹ béèrè ọ̀rọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ ẹ béèrè lọ́dọ̀ sẹ́wọ̀n lukman ọ̀tẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ béèrè lọ́dọ̀ Sheikh Abdulwahid Hamza nínú àmùdárísì dáríò lómi tẹ́lẹ̀ ni ẹ béèrè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́dọ̀ wọn ó sojú wọn ó sojú èèyàn tó pọ̀ a wà ní class pẹ̀lú àfà tí àmánà ìlmíyà ń bẹ fún ọlọ́run mọ́sàwọlá prógámù tí ń ṣe láàárọ̀ yìí ọlọ́run kó bá tún ṣàlékún kẹ́ fún wọn lálùkìyàmọ̀ fọdílà tu Sheikh Uthman Abdussalam Al-Thaqafi Al-Doktor rahimahullahu ta'ala àwọn ni wọ́n ń kọ́ wa níjọ́ náà wọ́n wá fún wa ní kan tí wọ́n láwọn tà wa nínú kíláàsì wọn ti fún wa níjọ́ gba tíra mo wá wọ́n ní àyàkùnmọ̀lá mo ní mùláàzọ̀ lè rìtírà yìí wọ́n ní kí ni mùláàzọ̀ mi mo ní mùláàzọ̀ mi ò tayọ bẹ́ẹ̀ ṣe kọ́ ó kọ́ yín síbi tírà yìí mo ní wọn kì í kọ́ bẹ́ẹ̀ wọn kì í kọ́ bẹ́ẹ̀ wọ́n ní náà mo ní ń gbàtẹ́fẹ́ kọ́ kọ́ yín ẹ wá kọ́ adoktur Usman Abdulsalam Asakọ́fì mo ní wọn kì í kọ́ bẹ́ẹ̀ wọ́n ní lọ́nà àwọn náà wọ́n sì ń kọ́ wa náàwù náàwù gan là ń kọ́jọ́ wọ́n ní kọ́ìdà nàwíyà ni mo ní ẹ lọ lè wo Malik níbi tó ti sọ pé ìsìnmọ̀ ni ata wakuniyata ń wà lákọ̀ọ́bán wa àkìrán sa ìsìnwá àwù sọ̀hìbá mo ní alamu ìtàn pè ní alam ọ̀nà mẹ́ta ló pín sí. Si alìísìmú alìkúniyá alákọ̀bù alìísìmú alìkúniyá alákọ̀bù ìsàjámà alìísìmú ma alákọ̀bù tí ó kọ àti lákọ̀bù tí méjèèjì bá ti pàdé tó pé méjèèjì ló dúró kọ méjèèjì lájọ mú wá làbúdà mí takìdí mi ìsìmí alàlákọ̀bì kúdìmọ̀lì ìsìmọ́ wà ó kẹra lakọp dandan ni dandan ni alahumma illa iza ṣa'ara dalika ṣaas bil lakọp aksar fa aksar àfi tó bá já sí pé ẹni tí a ń sọ yẹn n tó gbajúmọ̀ pẹ̀lú lákọ̀bù yẹn gan-an ẹ̀ lè ti lákọ̀bù síwájú tí kì í sì í sábà pọ̀ mo nírú rẹ̀ ní mẹ́nu alukurani tọ́lọ̀ ti dákọ̀ alimasiu Ìsá bùnú Maryam masiu lákọ̀bù ni ọlọ́run wa kọ̀ dáàmà rẹ̀ alàlẹ́ ìsinmi torí pé ànábì Ìsá ìṣàárá bìdálíkà lákọ̀bù mo ní dùkútùr mo ní lákọ̀bù wàkéyìfà kọ́ dáàmà fọ̀dìlátùkùn alákọ̀bù alàlẹ́ ìsinmi wọn kì í ṣe bẹ́ẹ̀. أنا قلت هذا ذلك اليوم بغاية الاحترام والتواضع لأني كنت أمام أستاذي الكريم الجليل n tó sì jẹ́ kí n ní ààyè àti ìtúraká àti sọ gbogbo eléyìí eh, Professor Sakofi wọ́n fàyè bẹ́ẹ̀ gbà wá wọ́n ní mo mo fẹ́ mọ bọ́pọlọ yín ti fẹ̀ tó yàtọ̀ fún bí ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ ọ̀rọ̀ dókítọ̀ ọ̀rọ̀ tọ̀pọ̀lọpọ̀ ti ń bẹ lónìí tó já sí pé àwọn gangan ni wọ́n máa gà lákọ̀ nàwáfíìsà òkúùlì tùlábìhìn. umul ladina أو الشباب شبابيك أكول طلابهم wọ́n fààyè bẹ́ẹ̀ gbà wá ah níjọ́ tí ń sọ yìí a padà ṣe muhadara mi mọ ọ̀rọ̀ tá a fanu títà muha fi over tí dókítà bá mu wá báyìí pé kíní kan tó mi ní àyàkùn ọ̀la ní tí ń sọ yìí yé mi ní o ó sì dá mi lójú ní tí ń sọ yìí èyí ò sí lo àyín nìkẹ́ àyín nìpadà kankan fún mi lérí ẹ̀ afáfáfáfá tí táìmù wa fi àtúká ó wá di the following week lọ school njọ náà ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yẹn lọ lè béèrè lọ́dọ̀ búra bó ti rí ó tí àwọn dé kíláàsì ó pé tí bàbá fẹ́ bẹ̀rẹ̀ mọ́ adọ́ra wọ́n ń wò báyìí wọ́n ní wọ́n ń wò báyìí ńgbòyà wọ́n bẹ̀rẹ̀ mọ̀ádọ́ra wọn wọ́n ń ṣe ìlúkọ́ mọ̀ádọ́ra lọ ńgbòyà ẹni bàbá bá ní àyìnà dálíkà rọ̀júlù ẹni wọ́n bá mọ̀ wọ́n bí wọ́n ti sọ lábá wọn nù ìyálà ya tàbír ìyálà ya tàbír Professor Sakofi rahimahullahu ta'ala wọ́n ní àyìnà dálíkà rọ̀júlù àrọ́júlù lẹ̀zí jádàlà nífi òṣùbọ̀ ìlìmọ́dí àìnà hùwà sàkákí láwọn wá fún wọn lésì wípé lámà ya àdọ̀rọ̀ a máa ń bá mu àdọ́rà lọ. ipò ya wọn ní dálíkà àrọ́júlù lámà ya àdọ̀rọ̀ àtàlẹ́ àn wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní wàlọ́hì líya rọ́gbàtún ṣẹ̀dídàtún lérò yàtì lẹ́ànà ojàdàlà ní fi òṣùbọ̀ ìlìmọ́dí wàhùwà kana alal haqq wa sawab. wọ́n ní gbà táwọn wọ́n ní gbogbo yẹnyẹ tẹ́ kún mi torí pé mo jẹ́ muhadiru yín sotiye àjọ kùnà ni akádà kọ́là yà ọmọ ìsìn. wọ́n ní gbà táwọn délé àwọn lọ lè rọ́jà tó sọ yẹn tó tọ́ àwọn ò rí hálù hálù kankan fún táwọn wí. sotiye làbúdà mẹ́ntẹ́kìdí mẹ́lẹ̀ ìsìnmi. على اللقب قاعدة نحوية قاعدة نحوية so ọrọ tí mùdírù sọ yẹn tí wọ́n dẹ̀ ń sọ yìí pé I ready to be challenged èmi náà ta sọ tàyídán àbí kí n sọ yí pé èyí sọ ọ̀rọ̀ nì tẹ́mi náà sì ní stand lérí tí mùdírù sọ yẹn ipe ìsàkánà akada turotip ìsìmaka anta bila ṣákè wàkátà fil khata khata khata. ibi tí wọ́n lọ ó ní wípé kìí ṣe kéèyàn jẹ́ professor àbí kéèyàn jẹ́ doctor ìní túmọ̀ péèyàn nímọ̀ nínú gbogbo tí ń jẹ́ professor láyé àbí kí n sọ pé gbogbo tí ń jẹ́ professor ní nàìjíríà táwa yìí àbí gbogbo tí ń jẹ́ doctor ní nàìjíríà táwa yìí àwọn professor lọ ni doctor lọ ni wọ́n yàtọ̀ o wọ́n yàtọ̀ o èyí kì í sọ̀rọ̀ mùjámọ́lá kálukú mọ̀ yìí pé aná láwùjẹ́ mélòwàlà udahin ìmọ̀ mùjámọ́lá sí ìmọ̀ mùdáhánà sí jẹ́ sọ díjì tí wọ́n fi yàtọ̀ ìdíjì tí wọ́n fi yàtọ̀ ni wípé kéwù yẹn máa jiná ìmọ̀ jiná kó tó di wípé wọ́n gbọ́ sí wípé. Eh, afẹ́ bọ́ sí mali alajamiya afẹ́ eh, eh, alewusul ala alashahada lesanis kene kan wọ́n máa yàtọ̀ dáadáa ṣùgbọ́n tá a bá wá rí pòfẹ́sọ̀ tá a rò yí pé ọ̀rọ̀ ọgbọ́n lábá tí ó jáde lẹ́nu rẹ̀ tá padà rí pọ́rọ̀ pònú ní sọ. So ká sọ̀kalẹ̀ kúrò nípò pòfẹ́sọ̀ sotiye ó ka kéwú ó kọ́ kéwú ó fi gba pòfẹ́sọ̀ àmọ́ kì í ṣe mímọ́. wallahi suma billahi lẹ́sìlá ilá àhìlá wa. mo fi ọlọ́run ọba téèyàn fi sẹ̀rí ọ̀rọ̀ mo fi búra ana لا uksimu على الباطل ولا على الكذب. èmi kì ليري búra lérí ìbàjẹ́ àbí lérí irọ́ ìní mímọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ni mo dúró lùmọ́ríkàsí wàláhì làásì mo fọ́ ọlọ́run tó dá fi sẹ́rí mo ní ọ̀rẹ́ kan olókọ mi ní ń jẹ́ Abdulhakeem lókọ rẹ̀ ń jẹ́ ó fẹ́ràn Mudiru púpọ̀ ó fẹ́ràn Mudiru dépò wípé ẹni tí ń sọ yóò kéwu kò kéwu kọ́dà businessman nítorí ó ní ọpọlọ gan lákàyè rẹ̀ ti pọ̀ jù máa báwọn èèyàn kunlé máa sọdà àwọn máa gbé kọńtráàtì fún dáadáa ó sì mọṣẹ náà tó yanjú. so kefle ma pie safa o ni fe depo wi o bi omo okunrin o wa so fun mi pe eyin ni mo pe ke wa ba so mo yi loko toro ko mudiru mo fe so e si ba nwa die ba nwadi o ko ti o ki mudiru o ko mudiru mo fe fun o ki mudiru mo fun wallahi to fun no abdul hakim omo to so ọmọ tó sọ mo wá béèrè lọdọ rẹ̀ ipe ọyìn sàfànà ọ̀kéwù náà na ló tọ́ nífẹ̀ẹ́ mùdírù báyìí ó ní bẹ́ẹ̀ ni ó ní bàbá wa bí ti máa ń pè mí nù bàbá wa ó lóun fi ọlọ́run ọba òun fi búra nínú gbogbo àwọn àáfàá tó ń rí nílẹ̀ yorùbá yìí ó lọ́pọ̀lọpọ̀ wọn wọn kéwú ó ní wọn èsì ní mímọ́ bó ti wí nù ó ní wàláhì ní mímọ̀ mùdírù ah, kí ló fi wọ́n ni ah, ní bá mú àwọn àlàyé yìí wá torí ẹni tí ń sọ yìí tó o bá bá dúró ṣẹ́jú méjì ìwọ gẹ́gẹ́ fúnra ọ̀rẹ́ ọ rẹ̀spẹ̀tì làákà ìtọ́lọ̀ fún ní bá mú àwọn ọ̀rẹ́ yìí ó ní ó ní eh, eh, èèyàn gba professor èèyàn gba ó ní copy and paste ni copy and paste ni gbogbo ọ̀rọ̀ kẹ́ ẹ́ eh, tẹ́ bá rí bá sùn rẹ̀ báṣu tó kọ̀ dámọ̀ nígbà tí ó gba dókítà rẹ̀ bá nì kankankan copy and paste. ṣebí ọ̀rọ̀ àwọn tí kálukú yín ọ̀rọ̀ àwọn tí kálukú yín yìí títí ni wọn ní dìgírì wọn ní ọ̀rọ̀ wọn ni wọ́n rọ́jà tí wọ́n fi ń tàrà kọ́ ilà azil manasib alfakhariya fakat ó ní copy and paste ní yọmu yìí yọmu yọmu yìí ó so pọ̀ yóò dòdìdí yóò fi gba kẹni báwa náà ti kéré mọ̀ yìí báà ti jù báyìí lọ yìí nínú àwọn tíra tá a kọ wàláì mo fọlọ́ mo fi búra àìmọye àwọn tí wọ́n ti fi ṣe tí wọ́n ti fi ṣe màrájẹ́hùn phd wọn kọ́dà mo kọ tíra kan ẹnìkan lò ní masar tó fi kọ báàsù rẹ̀ alimani aju alimani alimani aju atẹkẹ́ayíndí fi dárísẹ̀ balagi ní masari so kí ni wàhálà kí ni tuntun àmọ́ tí wọ́n ń pè ní ìmọ̀ ìmọ̀ ó yàtọ̀ sí kéèyàn gboyè hadha ma yaquluhu limudir ní tí mudir ń sọnù ọ̀pọ̀nú kan jòkó kalẹ̀ sí máàdì ń jò ní ó jòkó kalẹ̀ sí máàdì ẹni tó ti máàdì ó ní bí yóò bá tiẹ̀ dá sọ̀rọ̀ kan tí ó dá sọ̀rọ̀ àdìsí kan tí ó kọ̀ndẹ́mù àdìsí kan a sì jẹ́ni tó mọ̀ láìla à ìlàlá mùdírù ni a sì jẹ́ni tó mọ̀ àti pé yìí náà mọ̀ ẹ pẹ́ gan ni mùdírù tó ṣe pé gbogbo ẹ̀yin tẹ́ ń pera ẹ̀ ń pòfẹ́sọ̀ àti gbogbo ohun tó bá wù ọkọ̀ ọlọ́gbà tí mùdírù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kálukú yẹn yanu lẹ́ẹ̀ máa wọ ẹnu ẹni torí ẹ̀ ní màbí títí mu wa tí kálukú yóò mọ̀ yìí pé ọ̀rọ̀ eléyìí kìí sí ọ̀rọ̀ ìròrí tòsí kìí sí ọ̀rọ̀ mímọ̀ tòsí ọ̀rọ̀ ìmọ̀ tó jìnà ìlẹ́lẹ́yìí jẹ́ sẹ́yìn rò pé ìsì ni kí gbogbo tí ń jẹ́ àwọn dókítọ̀ àwọn dókítọ̀ gidi ni o bí àwọn dókítọ̀ Abdulrasheed al ọlá òtí bí irú wọn bí àwọn eh, wọn pọ̀ dr akíkí mbẹ́mbẹ́ dr akíkí mbẹ́mbẹ́ dr nuhu ibrahim mbẹ́mbẹ́ láwọn dr gidi tí irú àwọn dalika dalika sheikh alkabir almuhaddis aljalil fọdílàtú sheikh muritado mustapha alhariri irú wọn alaalimul kabirul jalil maulana sheikh muti'un lahi ẹ̀sìn irú wọn fadilatu sheikh al-allama al-sheikh ibrahim al-misri irú wọn maulana sheikh al-mudir fadilatu sheikh qasim al-kabari irú wọn tó fi wá dérí àwọn professor professor khalilullah Godofu, professor láre badmus irú wọn bẹ́ẹ̀ professor abdulrahim hamza professor Ah Ah professor uh, eh, kílókọ àbáwá yìí yk irú wọn bẹ́ẹ̀ àti gbogbo orú àwọn parafíìsù bẹ́ẹ̀ àwọn parafíìsù alẹ́dínà kánú mọ̀sífìlì Mukulisi ìní sọ o kìí ṣe àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rú tí gbogbo orú àwọn tí mo dákọ̀ yìí tí wọ́n ń tẹ̀lé tí gbogbo orú àwọn tí mo dákọ̀ yìí tí wọ́n ń tẹ̀lé àwọn tó ṣe é pé àjìbáàlù ni wọ́n bí àṣà bí ọ̀rọ̀ mọ̀lánà eh, professor eh, professor abdulbaki shuaibu agaka tí wọ́n sọ ní kánò níjó ni. Joni ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ bàbá wa Nasiru al-Kabari so ti yé báyìí nìyí wọ́n wá fẹ́ mú jámù jábàlì wá wọ́n wá mú wá ní àjìbáàl wọn ò mú wá ní jìbáàl wọ́n ní wálé fi dáàlì kagárọ̀dọ̀m dáàlì kal professor lẹ́dí dá ìmọ̀ yẹstẹ́dì ìlbàlágà fi ìsìkìdámi kúlì kẹlmà fi ìsìkìdámi kúlì kẹlmà wọ́n sì ń sìdí àwọn bàlágà náà ẹni èmi náà fi sọ yìí pé tírú àwọn àjìbáàlù tí wọ́n ń tẹ̀lé ìwọ wá sọ wípé ọsẹ òun yóò dáa fún yín Tajudeen Ìṣọ̀lá tájù mi kọ́ yìí ni tájù ọsẹ òun ọlá àlùbáríkà pọfẹsọ Isa Alabi pọfẹsọ Agaka aha àwọn eré ọ̀rọ̀ wọn náà ní sọ lọ́wọ́ Sheikhul Balaga nu wọn àbí ẹ̀ e ń tọ̀ ọ̀hún rí kọjú bá kí n bí Balaga. sotí ipasẹ̀ àwọn táwa ń tọ̀nù àwọn tá ipasẹ̀ àwọn tá ń tọ̀nù àwọn táwa ń kọ́sẹ̀ àwọn tá a fẹ́ jọnu irú àwọn tí gbogbo irú àwọn tá ń sọ yìí wọn kalẹ yìí pé baba ẹ máa tó eré wa ẹ máa gòǹso ìwọ wa ń sọ yìí pé bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ takò nǹkan ajẹ́ni tó mọ̀ wàláyé rí sọ tí ó gbà fún mi ni mo fi sẹ́yìn sọ ni. ó ní anásù àkíyásù mi ni àyẹmúdáhù rọ̀jù láń màlàmúyàrá ó ìdáhù àtàrà ìhísání àbíkọ sọ pé màlàmúyàrá ó ìdáhù àtàrà ìrìfání wàlọ́hìí béèyàn ti wò ó jẹ́ pòfẹ́sọ̀ náà tó mo fọba tó dáa mo fi búra tí mùdírù bá wọnú ọ̀rọ̀ gbogbo yín ẹ lísìn ẹ máa wo ẹnu rẹ̀ ẹ máa kó ẹ̀kọ́ lọ lọ́dọ̀ rẹ̀ ni mùdírù mùdírù kéwù mùdírù yìí ṣe kéwù mọ̀ ní àjíyà tẹ́yìn dòkó léwu kìí kéwù mọ̀ ní àjíyà tẹ́ dòkó léwu. wọ́n ní kọ̀ọ̀kan ó parí ní kùlíyà dáwà ọ̀ ń dá sọ́rọ̀ àdìsí sọ ni ọ́ <laughs> ẹgbẹ́ díẹ̀ ti dàrú <laughs> ẹ bí ọkọ káfíńtà tẹnìkan lẹ́gbẹ̀ẹ́ sọ pé ma máa ń kìkì mọ́tò yìí ṣe káfíńtà lọ ọ parí kuliya dáwà kùlíyà dáwà ọ wá ń dá sọ̀rọ̀ àdìsí ti daru ọ tó ń ṣe erìrì òṣìṣọ́ tí ó gbà mo fọlọ́run mo fi kọjá gbogbo tẹ̀wé o wàláì ọ ọ̀rí ọrọ tí n sọ pé mo wọ ni. mo kalẹ̀ wo agbádá ni ṣe prógámù yìí eh, bain bain six bain six ìrókọ̀ eh, yìí kà dada. bain six ó oni ó ní sheikh ó ní sheikh ó please I want to buy you twenty k data <laughs> twenty k data for the love of mudir <laughs> only please drop your number sheikh ẹsẹ yóò dà fún yín abibul malayi abibul malayi abibul malayi ẹni tí gbogbo ayé ń fẹ́ gbogbo ayé ń fẹ́ gbogbo òwò àtẹyàn fífẹ ara yàn ẹni bẹ lára mùdírù ìwà wo lẹ́yìn ní ìwà kí lẹ ní níwà kí lẹ ní nínú ọ̀rọ̀ tí máa tún nǹkan ṣe àfi kẹ́ ẹ máa bà nǹkan jẹ́ gbogbo gbà kẹ́ ẹ máa bà nǹkan jẹ́ kẹ́ ẹ máa tú nǹkan ká kẹ́ ẹ máa tú nǹkan ká ṣàwárí e, pòfẹ́sọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí wàláì wọ́n ti ń fún wa ní làbárì yìí ti pẹ́ àwọn tí wọ́n mọ̀ yìí jẹlẹ̀jẹdò wọ́n já mọ̀ pé anta munafik wọ́n ti já mọ̀ tipẹ́tipẹ́ pé munafik ni tipẹ́tipẹ́ kọbula antuzihira nifaqaka kẹ́ẹ̀tó wá fi nìfàkù yín hàn sí gbogbo ayé wàláì wọ́n ti já mọ̀ pé mùnáfíkì ní tẹ́lẹ̀ sẹ́wárí yìí tẹ́ wá sí yìí aṣọ yìnyín ti ya èyí tẹ́ yìí aṣọ ẹ̀yẹ ẹ̀yìn ti ya èyí tẹ́ yìí pẹ̀lú àbòsí tẹ́ mú Sheikh Adam àbòsí tẹ̀sí fún Sheikh Adam aṣọ ẹ̀yẹ yín ti ya pẹ̀lú irú tẹ̀sí fún Sheikh Adam lábòsí ládùúrú tí Sheikh Adam tó kọ̀ dámà sí nínú ìsàn níta gbangba ẹ sì ṣàbòsí Sheikh Adam ẹ̀yin nu ọlọ́run ọba nù. Ne pòfẹ́sọ̀ professor bui, wélérí bu professor. yìí ìwọ nu ọlọ́ọ̀nù ládùúgbò dáadáa tí sèkà dàbò ṣe fún yín ekúlójà yìí rí báyìí ganan ní fámìlì yìí tí kan wàá gbé kan bí òwú jàǹgó kúlójì fámìlì tì yẹn rí báyìí gbogbo ìka tó bá fún yín ló ń jẹjẹ ilẹ̀ gé kí ló dé tẹ́ rí bẹ́ẹ̀ má a pòfẹ́sọ̀ Yatika èmi fẹ́ kẹ́ ẹ jáde ni ẹ wá dìbọ́ǹkì ọ̀rọ̀ mùdírù tí wọ́n sọ yìí ó pọ́sibù kó jẹ́ pé tẹ́yìn náà bá fẹ́ kọ́ ọkọ yín bẹ́ẹ̀ tí máa ń kọ́ ni pòfẹ́sọ̀ kínní kínní kínní kínní خطب أنا أقول هذا وأقوم برجلي الثابتتين ń sọ ń sọ yìí mo fi ẹsẹ̀ mi méjèèjì rìn lẹ̀ lérí tí ń sọ. lérí tí ń sọ fún yín yìí ẹ jáde ẹ

ee eh, subhanallah etí n sọ fún yín tí wọ́n fi máa sọ tí wọ́n fi máa ṣe tẹ̀gbìrì pé lágbájá yìí òun ni mímọ́ ẹ lọ lè wo Maulana Wazirul Markaz adamallahu ayatahu wa afiyatahu wa dawlatahu ẹ lọ lè wo mudiru eh, mudiru eh, daril muhajirin àbí kí ló kọ́ lé kí wọ́n yẹn ó dà pé daril hijira mudiru daril hijira ẹ mọ̀ yìí pé àwọn eléyìí ní mímọ́ wàláhì wọ́n ní mímọ́ ọ̀rọ̀ ìtì ń sọ yìí sọ̀rọ̀ mùjámọ́lá kìí ṣe pé kéèyàn kan wá gba pòfẹ́sọ̀ lérí tẹ̀nuwíìn àníwáwù tànáwíìn ìyẹn gba pòfẹ́sọ̀ lélẹ́rí ṣe èyí ò ní wọ́n fi wá fi ọjà fágbà tẹ̀nuwíìn wọ́n máa bèrè lọ́wọ́ rẹ níbi ipò tọ́jòkólé. Tó, ọ̀rọ̀ tẹ̀lúwìn wo mọ̀ bí ọ́ àbí a ah, kọ́ra bí ẹ ṣe ń wo yìí náà wò mutakhassis fífí <laughs> <laughs> ó specialize lérí fí ni so ti ẹ báyìí nìsín ọ̀rọ̀ fí wọ́n mọ̀ bí ọ́ lérí ibi tọ́jú òkú alákùlé fani ni mùdírù mọ́kàsí irú rẹ̀ náà wà ní wazirul markas wàlọ́ọ̀hì mo fọlọ́ mo fi múra wàláì dàlà ìlú fi já sí pé gbogbo tí ń jí ọ̀rọ̀ táwọn bàbá yẹn bá fẹ́ já sí wọn nàpa nàyẹ níbi ọ̀rọ̀ ni wọ́n máa wá wọnú rẹ̀ lọ wọ́n máa pè làákàyè kálukú kálukú máa wò pé ah, ọtún mọ̀ yìí náà dé yà ìtàn pè ní mọ̀nù ìmọ̀nù mo dẹ̀ sọ lọ́jíìkì kan fún yín jọ ni o àfi kí kálukú lọ lè ní tí wọn náà bá fẹ́ ní mímọ́ tó o bá fẹ́ kò ní mariala tó wà ń bẹ̀ yìí kí ni lọ́jíìkì o àkọ́kọ́ òun ni díkọ̀tòlè bath díkọ̀tòlè bath wá ṣe bath wá ṣe richard dí ọ̀kún yàní ọ̀kúnkúndùn ọ̀kúnkúndùn àbí ni wọ́n máa sọ yorùbá wọn ọ̀ ṣe bath yẹn débẹ̀ lérí nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé àṣàkú kọ́bùlà lìyẹ̀kì àṣàkú kọ́bùlà lìyẹ̀kì gbogbo ń tọ́ ọba rí pátápátá láyé gbogbo ń tọ́ ọba rí àbí gbogbo tí wọ́n bá gbé wá àbí ń tọ́ ọba ká wàá kọ́ dáùtù ẹ̀ <laughs> àyàfi nǹkan méjì lọ́lẹ́ má dáùtù nǹkan àkọ́kọ́ sótìyé ọ̀ ní dáùtù alukur'an àbí kí n sọ pé àyàfi kur'an nìkan. Kurani nìkan ó nìkan náà sì ní tíra tọ́lọ̀ sọ pé láyà tí ìbọ́tìn min bayni yadayhi wala min khalfihi kùránì nìkan ẹ lọ ní doubt bó bá ti wá direct bẹ̀rẹ̀ lérí àdìs wà doubt ẹ̀ kìí ṣe ẹni tán ló sọ̀rọ̀ yẹn lọ doubt ọ̀fẹ́ doubt ń tán ló sọ. So ọ̀fẹ́ dáùtù ẹni tó gba ntá ló sọ wá ọ̀fẹ́ dáùtù ìtumọ̀ wo ní bẹ nínú ntálà nábì sọ. ẹ má bínú o jàmá dátà yẹn ló ń ṣe bákanbákan ẹ má bínú àfàwà ben ben six nọ́mbà mi ni o zero eight zero thirty forty seven twenty eight fifty six thirty forty seven twenty eight fifty six nọ́mbà mi nù jazakumullahu kullal khair so ntọ́ fẹ́ dáùtù ntí ah kai ntí ọfẹ́ dáùtù Allahu akbar Allahu akbar Afa àfààyàn ti sẹ́ndì twenty gig ẹni eh, máa padà sí wa ẹ eh, ṣeun gan jazakumullahu kullal khair ọlọ́run yóò wọlé àlùbáríkà bàbá náà tẹ nífẹ̀ẹ́ tẹ sì fífẹ́ náà hàn pẹ̀lú ògùn ọlọ́run ẹ hàn láyé ẹ wàá hàn lérí dáadáa ni ẹ hàn lérí dáadáa ẹ hàn lérí gbogbo tí ń jí orí ọlọ́run àtàánú ọlọ́run àlùbáríkà ọlá náà Muhammad lọ́dọ̀ náà. naam <laughs> Salaudeen Jamiu ah ọ̀dà èmi ò dákọ ìyẹn dákọ pòfẹ́sọ̀ ọ̀gá kìí ṣe tẹ̀rù kìí ṣe tẹ̀rù ìyẹn dákọ pòfẹ́sọ̀ kankan so ti yé e báyìí nísìn so kìí ṣe pé ànábì tán ló sọ̀rọ̀ gẹ́gẹ́ la tán ló sọ̀rọ̀ ìní afẹ́ doubt afẹ́ doubt ẹni tó là ànábì sọ afẹ́ doubt. Eh, alfas àbí tàbír tí wọ́n fi gbé ọ̀rọ̀ ànábì wá a fẹ́ dáùtù ẹ̀ a fẹ́ dáùtù ìtumọ̀ wo níbẹ̀ nínú ọ̀rọ̀ tá ànábì sọ dandan a sì gbọ́dọ̀ dáùtù ẹ̀ àṣàkó kọ́bùlà nìyẹ̀kì so darkness yìí òun ni ó wàá gbé wa lọ síbi wípé ká wá wádìí òtòtọ́ òdodo ká lè fi òtítọ́ ọbẹ̀ múlẹ̀ ká tó lè gbàdísì náà wọlé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti rí jazakumullahu khairan one twenty one twenty gig Allah akwa. one twenty gig ìrìnlẹ̀ ló tán lóṣù kan ah one twenty gig ó pọ̀ kọ́lá kẹ́mi fún kẹ́mi fún mi lówó <laughs> ọ̀dà ọlọ́run ní jẹ́ máa padà sí wú pé wọ́n ládá wà á bá lọ́dọ̀ one twenty gig ah lè lò tán <laughs> jazakumullahu kullal khair ẹ ṣeun gan ọlọ́run dúpẹ́ fún yín àwọn èèyàn tiẹ̀ ti ń bá mi dúpẹ́ fún yín gan àfàwà onírèké Muideen Zubair wọn ti bá mi dúpẹ́ fún yín ẹ̀sìn ọlọ́run ní jẹ́ padà sí wú now. <laughs> a sì gbọ́dọ̀ dáùtù ẹ̀ ká fi mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nínú àdáparọ́ ni wọ́n pa mádàá mahama sallallahu alayhi wa sallam tírú báyìí ò bá wá sí bó o láti fẹ́ máa fi ìdí òdodo bó o láti fẹ́ máa fi ìdí rẹ̀ múlẹ̀ àwọn tí mò ń lánàá mòdúró mọ́ká sí ń pè yín sínú tẹ́ẹ̀ torí ẹ̀ sọ wọ́n dọ̀tá tẹ́ẹ̀ torí ẹ̀ sọ wọ́n dọ̀tá nù kíkan tó máa sọ́njọ́ ni tó ní bá bu àyà ní sọ́yẹ́ Bukhari sọ́yẹ́ Bukhari wèrè oní bá bu àyà wàláì kìí ṣe bá bu àyà bá bu àyà bu mo fọlọ́ mo fi búra sọ́yẹ́ Bukhari èsì bá bu àyà kìí bá bu àyà bá bu àyà bò sójà Kùránì ni kìí sì ṣe pé mùdírù kọ̀ndẹ́mù sọ́yẹ́ Bukhari mùdírù kọ̀ndẹ́mù sọ́yẹ́ Bukhari. àbí kí ló ń rí báyìí etí mùdírù ń sọ ni wípé àwọn àdíìsì kan tá lè fi ròyìn wa ànábì tọ́lọ́njọ ọ̀rọ̀ sí gbogbo wa tí èsì ti yín nìkan ẹ gbogbo tẹ torí ẹ tẹ torí ẹ sọ wọn sínú àwọn òde kí tí gbogbo wa tá a bá déwájú ọlọ́run ọlọ́run máa yàn fẹ́ni kọ̀ọ̀kan sótìyé sáà nẹ́bì la bú ni àbí sàbẹ̀ la èyí tẹ̀tún wí kiri káàkiri ẹ̀ wọ́n á bú sàbẹ̀ ẹ̀ wọ́n á èyí wọn ẹ̀tẹ̀ wá sinmi ẹ̀ látijọ́ yìí tóbi tóbi tó mú kan nínú òpònú kan jẹ́ oní tóun tó ń sọ̀rọ̀ kọ̀tálà àti kọ́tálà èyí tá a ti yanjú tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ṣé pọ̀rọ̀ òun tó ti yẹ èyí dì sìn èyí ẹ ike ọ̀rọ̀ gbogbo bá ti ṣàlàyé tó kò tó ti yẹ èyí dì sìn irú yìí náà wá jáde ẹ̀ mà pẹ̀lú ayé lé ní mímọ́ ṣé mímọ́ nìyẹn bá wọn ẹ̀ yìí ṣe ní mímọ́ kọ́lọ̀ ń kó wọlé àánú rẹ̀ kó wọlé agbára rẹ̀ kó wọlé ògo rẹ̀ kó wọlé abó ti tó tí nǹkan kan ò le tó tí nǹkan kan tí ò le fẹ́ẹ̀fẹ́ẹ̀fẹ́ẹ̀ tó tọ́lọ̀ mọ́sà wọlá bẹ́ẹ̀ ọlọ́run bá wa sàlékún àlàáfíà ara fún mudirul markas àfọlá nàbí àfi bí ọ ọlọ́run jẹ́ ká jẹjà ni májọ́jú ò jẹ wọn jẹ́ ká borí gbogbo tí ń já wọn ọ̀tá wọn látòkè délẹ̀ májọ́ tó borí wọn Allahumma ja'alhu ghaliban wala taj'alhu magluban gáálíbù ni ọ̀sẹ̀ mùdírù má ṣe wọn ní màgìlú gbogbo oyè wa náà látòkè délẹ̀ tá a wá jó lólùfẹ́ mudir látòkè délẹ̀ ní ìfi òótọ́ ní ìfi òdodo ìjì àdínà ya rabbana galibi wàlá tẹ̀jì àdínà màgìlúbí ọlọ́run jẹ́ káwa náà máa borí gbogbo tí ń jáwọn ọ̀tá wa ni má jáwọn ọ̀tá wa lè borí wa láíláí ọlá nà Muhammad lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tí ń bá lè máa wọ èèyàn mójú lè máa wà o tí bá ń sọ̀rọ̀ fáwọn èèyàn Ọlọ́run má jẹ́ ó sọ̀rọ̀ fún wa o tí bá ń burú fáwọn èèyàn Ọlọ́run má jẹ́ ó burú fún wa afọlá bẹ́ẹ̀ àfibíọ́ afọlá ẹ̀mí tó mọ́ ọkàn tó mọ́ tí bàbá Mudiru Markazi tí wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe nínú iṣẹ́ lérí yìí erépa bàbá àwọn ò ní parẹ́ kò ní bàjẹ́ àfi Ọlọ́run ìlú tá a wà ń bẹ̀ ìlú Nàìjíríà yìí Ọlọ́run bá wa tún ṣe fara dẹ̀ wá fàánù rẹ̀ bá wa lò má jẹ́ fún wa má jò nira fún wa afọlá ná Muhammad fi bẹ lọhùn mo wá fọlá bẹ́ẹ̀ mo fi bẹ lọhùn gbogbo iye àwọn mo ti rọrẹ mi kan nísìn ọ̀rẹ́ mi kan bẹ ní USA àfàwà àfàwà uh, Jamal Aminu Magaji Ọlọ́run mo fọlá bẹ́ẹ̀ mo fi bẹ ọ dákun bá ń ṣílẹ̀kùn fún wọn Ọlọ́run dákun dákun Ọlọ́run bá ń ṣílẹ̀kùn fún wọn Ọlọ́run dákun bá ń ṣílẹ̀kùn fún wọn Ọlọ́run àti gbogbo iye àwa náà tá à ń tọrọ kọ́lọ́n kó sílẹ̀kùn àánú fún wa onílé márùn aláàjì Masanwóòdì kìí ṣe bàbá wọn lè márùn ní sa torí mo ti rí mẹ́sẹ̀gì wọn láàárọ̀ yìí bàbá yín lè márùn kọ́ yìí onílé márùn alhaji Masanwóòdì bàbá yín lè márùn wọn ti mẹ́sẹ̀gì mi láàárọ̀ yìí wọ́n ṣe àdúrà fún mi gan láàárọ̀ yìí àárọ̀ yìí àárọ̀ yìí kọ́lọ́ má fún bàbá náà kọ́lọ́ má fún wọn gẹ́gẹ́ bí ti ń sọ lọ gbogbo iye àwa tá à ń tọrọ kọ́lọ̀n kó sínà fún wa ọlọ́run má sàsínà fún wa ọlá fọ́tò bàbá mùdírù tí ń wò tí àáfàá wa àyìndé ọmọ yagbo yagbo yajú àbí tí wọ́n gbé síbi tí wọ́n gbé síbi kan náà wọ̀nyí ọlá ọlá ọlá ọlá ọlá sóra tí ń wò yìí ọlọ́run ee wọ́n ní germany germany náà wà àáfàá wa jamal aminu magaji germany ni wà ọlọ́run kó sínà fún yín kó sínà fún gbogbo wa náà pátápátá látòkè délẹ̀ gbogbo àwọn tọ́lọ́run wa ti sínà fún ọlọ́run má tójọ́ náà tì má wọn láéláé ọlọ́run má gbòòrò ọ̀nà wọn sí ni ọlá nàbì lọ́dọ̀ lọ ọ̀rẹ́ mi àfàwà adéọ̀sùn abdulrasheed abiodun ọlọ́run má jẹ́ má padà sí ibú káànù ọlọ́run kó má fi wọn lẹ̀ àti gbogbo iye wa látòkè délẹ̀ Eh, àfọwọ́ba kóòtù àbí eh, ẹ̀rọ̀bìnrin eh, <laughs> tí gbogbo program tí n bá ṣe láyé kò sí ìtẹ̀mí èrè yín bẹ́ẹ̀ àti àfàyè Yusufu Adébọ̀wálé Nurudeen kò tí ì sí program mi náà tí wọn kì í tábà mi àti gbogbo wa náà látòkè délẹ̀ tó yẹ pé kò sí ní tàǹtò orí ẹsẹ̀ yìí ìfẹ́ mọ̀lánà Sheikh Adam Abdullahi Ilori, ìfẹ́ Markasi ìfẹ́ ìfẹ́ mudirul Markasi ẹni mọ́ wá sí i ọmọ yàgbò yájú ọmọ yàgbò yájú ọlọ́run sànù <laughs> gbogbo èyí tó wá wò jẹ ọlọ́run kó ọlá ànábi kó sànù àlékún ẹ̀fọ́ ọlá ànábi muhammad lọ́dọọlọ ọlá bisimilahi rahman rahim kí kálukú máa sàmí bisimilahi rahman rahim allahumma ya man azihara aljamila wasatara alqabiha walam yuakhidna bil jarirati walam yatiki sitira wa ya azima al ويا حسنا تجاوسي ويا واسع كل المغفرة ويا باسط يدين برحمتي ويا سامح كل نجوى ويا منتهى كل شقوى ويا كريم الصفي ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفضل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل شقوقها يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية ركبتنا أسألك أن لا تشوي خلقتنا ببلاه الدنيا ولا بعذاب الآخرة يا أرحم الراحمين اللهم صل وسلم على سيدنا محمد قد دوقت حيلتنا أدركنا يا رسول الله اللهم صل وسلم على سيدنا ومولانا محمد نور ساتي وسير ساري وسير ساهي في جميع الآثار والأسماء والصفات اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الأك بالأك والهادي إلى صراط